àṣírí tí ọ̀pọ̀ èèyàn kò mọ̀ ni bàbá àwọn òṣèré tíátà yorùbá nílẹ̀ yìí ìyẹn ọ̀túnba adébáyọ̀ sálámì tí gbàyé mọ̀ sí ọ̀gá bèrè tú síta o ọ̀pọ̀ èèyàn ni kò mọ àṣírí ọ̀hún àfàwọn tó bá súnmọ́ àgbà òṣèré wọn bíi ilẹ̀ ìlọrin ní ìpínlẹ̀ kwara nìkan ni yóò mọ̀ pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí bàbá yìí láti bíi ogójì ọdún sẹ́yìn fúnra bàbá yìí ló fẹ́ràn rẹ̀ tú àṣírí yìí ó ní láti bí ogójì ọdún sẹ́yìn nígbà tóun wà ní ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n péré nìrún ti ní àìsàn ẹ̀jẹ̀ ríru ìyẹn táwọn olóyìnbó ń pè ní hypertension tàbí high blood pressure bàbá ẹ̀ látìgbà náà ni òun ti ń ṣàmójútó àìsàn ọ̀hún tí òun lo oògùn tó yẹ kóun lò tí òun sì ń bá kinní ọ̀hún fà á láti bíi ogójì ọdún sẹ́yìn Bàbá yìí ní òun kò gbàdúrà pé kí òun fi àìsàn lògbà láyé òun, bẹ́ẹ̀ lòun kò gbàdúrà kí ojú òun ríbi títí tí òun yóò fi wọ káà ilẹ̀ lọ. Ó ní ṣùgbọ́n ẹni tí kò bá mọ ẹni tí ọ̀rọ̀ kò bá yé kò ní mọ̀ pé láti bí ogójì ọdún sẹ́yìn lòun ti ń wọ̀yá àjà pẹ̀lú àìsàn tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ríru yìí. Ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run òun dúpẹ́ lọ́wọ́ elédùà pé àìsàn òun kò dá òun gúnlẹ̀ ó ní gbogbo ẹ̀yà ara òun pátápátá gbogbo ẹ̀ ni ó ń ṣiṣẹ́ dáadáa tí òun rìn kébékébé tí ẹnikẹ́ni kò sì lè mọ̀ pé òun ní ìpèníjà àìsàn ẹ̀jẹ̀ ríru yìí àfẹni tí òun bá sọ fún àgbàsọ́nà wa gbàdúrà pé kí ọlọ́run má jẹ́ kóun rí ìdúbúlẹ̀ àìsàn kọ́lọ́run má jẹ́ kóun rí àìsàn tí yóò dán dùbúlẹ̀ láyé òun lẹ́sẹ̀kẹsẹ̀ tó gbé ọ̀rọ̀ ńlá yìí sórí ẹ̀rọ ayélujára làwọn olólùfẹ́ rẹ̀ káàkiri àgbáyé pàápàá àwọn òṣèré ẹgbẹ́ ẹ̀ gbogbo wọn ti ń sọ yìí pé ọlọ́run kò ní jẹ́ kí àìsàn dá ọ̀gá Bello gúnlẹ̀ o wọ́n ní ohun tó sọ yìí wọ́n ní ohun tó sọ yìí ìwọ̀nba àwọn tó bá súnmọ́ dáadáa bíi sọrùn nìkan ni yóò mọ̀ pé ọkùnrin náà nírú ìpèníjà báyìí láti bíi ogójì ọdún sẹ́yìn gbogbo wọn náà gbàdúrà tí wọ́n ń fi àdúrà ránṣẹ́ sí bàbá àgbàlagbà lórí ìtàgé yìí pé lágbára ọlọ́run kò ní fàìsàn lùgbà pé ọlọ́run yóò bá wọn dá ẹ̀mí ẹ̀ sí dáadáa pé ẹ̀mí rẹ̀ tó ṣe sixty eight láyé yóò ṣe seventy yóò ṣe eighty yóò ṣe ninety yóò ṣe hundred kódà yóò ṣe jù bẹ́ẹ̀ lọ wọ́n ní bó ti wá kó pẹ́ láyé tó kò ní mọ sàárè ọmọ ṣùgbọ́n kinní kan tó dájú ni pé láti bíi ogójì ọdún sẹ́yìn ìyẹn ni ọ̀gá Bello ti ń wọ̀yá àjà pẹ̀lú àìsàn ẹ̀jẹ̀ ríru ṣùgbọ́n ẹni bá sọ fún nìkan ló lè mọ̀ ó ní ọmọ ọdún mẹ́ta méjìdínlọ́gbọ̀n ló wà ìyẹn twenty eight years tóun ti ń bá ẹ̀sán fúnra ṣùgbọ́n ẹni tó ń bá sọ fún nìkan yóò mọ̀ ṣùgbọ́n ju gbẹ lọ òun dúpẹ́ pé àìsàn náà kò dáhùn gúnlẹ̀ kò sì gba ọ̀kánkán nínú gbogbo ẹ̀yà ara òun lọ́wọ́ òun àwa náà a gbà ládùúrà yìí pé ọlọ́run kò ní í dá bàbá àgbàlagbà Sójẹ́tà yìí gúnlẹ̀ o àìsàn kò ní í ṣe é bẹ́ẹ̀ ni kò ní í ṣe àwọn ọmọ tẹbí àtàrà àtìyàwó fún un bákan náà dúpẹ́ gbogbo ẹni olùfẹ́ akẹ́rẹ́ ayé ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé ojú tó lé pàápàá ẹ̀yin aráàkì òkun tẹ̀ ń tẹ̀lé wa a lọ́wọ́ yín pé lágbọ́rọ̀ ọlọ́run wọn kò ní í fi òkú ránṣẹ́ lágbára ọlọ́run èrè báyìí lobìnrin jẹ bọ̀ lábọ̀ ọjà èrè ni gbogbo yín yóò jẹ ẹ̀ ní rí wàhálà ẹ̀ ní rí dààmú bẹ́ẹ̀ lẹ̀ sì ní rí gbé sọnù bí ò ṣebi ọmọ ire gbogbo gbogbo ire lọ́ọ̀dẹ̀ wa o àròyìn kẹmọ́sálàì tẹ̀lé wa bí ẹ ṣe ń fẹ́ wa àwa náà ń fẹ́ yín bí ẹ ṣe ń nífẹ̀ẹ́ wa àwa náà fẹ́ràn yín a gbàdúrà yìí pé ọlọ́run ọba kò ní kẹ́ ká fira wa ṣe àwa ti.